I want you to marry me. Oh, shit. Yeah! ṣé kò tí mo deserve lọ́wọ́ ẹ ni. despite the fact everything tí mo ṣe fún ẹ. my dream how I wish it come true gbogbo adura mi niki kí alami kó wá sí mímúṣẹ sinimá yìí ó alami. Sálọ movie production ló gbé jáde. five years ago last year, síbẹ̀ ta la sin síbẹ̀. mo ní mi ò mọ̀ mi mọ̀. look at it. Cinema titun alaami my dream the movie when a dream is becoming a nightmare a war zone a taboo then you begin to see fire bring to unimaginable alaami my dream ẹ story ẹ directing ẹ technical ẹ tún glamour this is how it's supposed to be professionally this is Okiki Afolayan concepts a movie written produced and directed by Okiki Afolayan starring Odunlade Adekola Femi Adebayo Bọ́láńlé nínà lówó nínà Tayo Sobola Títí Abalogun Latif Adedimeji Ọ̀pẹ̀yẹmí Ayéọlá Adeniyi Johnson Jamiu Azeez Bọ́láńlé Abdulsalam Àánú Mercy nínú sinimá titun yìí Àlá mi my dream ó ti jáde sórí sórí fèsìdì nìkan ẹ kúkú ti mọ̀ látọjọ́ tó pẹ́ wípé gbogbo iṣẹ́ tó bá ti ń jáde tó ní kìmí tó halẹ̀ tó milẹ̀ tó mi gbòòrò títí tí iléeṣẹ́ epsilon movie production ló jáde tó ń ta. keep it away from you keep it away. Oshobanata is in my head don't you understand.